وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته نبتي أبا تفسير وادي لنا إبناني أوتما تسواجو أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم tí ó kẹ́ ọba tó kọ́dọ̀ ẹni tó bá ṣe tiẹ̀ nìkan ní ó tó bá di dọ́gbìn dà ọ̀hún kó ka ẹnì kọ̀ọ̀kan wa kúnú ẹni tí ó kẹ́ níjọ́ náà. lánàá à ń ká fún wa ọlọ́run ọba ó ń sọ fún wa nínú alukur'an wa tá ń àmú kankan lọ́wọ́ àmúyàwó lọ́wọ́ àmúlé lọ́wọ́ àmọ́kọ̀ lọ́wọ́ gbogbo orúkọ tá ń jẹ́ láyé nígbàtà dáyé la tó jẹ ìgbà tí wọ́n bí wá àjẹ́ nkankan ọlọ́wọ́n bá ní wọ́lá akhrajakum min butuni ummahatikum la ta'lamuna shay'an wọ́lá akhrajakum ọlọ́wọ́ bá ní ṣe báwa la mú yín jáde láti inú inú àpò bí àpòlùkẹ́ ilé ọmọ nínú ìyá yín àwa la mú yín jáde ń bẹ̀ nígbàtà mú yín jáde ọlọ́wọ́ ní ẹ̀mọ́ nǹkankan kò sí nǹkankan tó yẹ yín nígbàtà ìdílé ayétọ́lá tó wá sọ yín dàǹtẹ̀ wá dà ìgbàtà bá tún fẹ́ mú yín padà sọ́dọ̀ ọlọ́run ẹ padà wá bá wa wàlàkọ́dé jí túmù náà fòrọ́dá wàlàkọ́dé jí túmù náà fòrọ́dá ọlọ́run ọba ní ẹ padà wá bá wa ọlọ́run ọba tá a dà yín fòrọ́dá lẹ́yọ̀kọ̀ọ̀kan lẹ́yọ̀kọ̀ọ̀kan lẹ́yọ̀kọ̀ọ̀kan fùrọ́dá ó wà lórí òṣùwọ̀n ó wá hal ni gẹ́gẹ́ bí ká ní masna thulatha rubá masna méjì méjì thulath mẹ́ta mẹ́ta rubá mẹ́rin mẹ́rin fùrọ́dá lẹ́yọ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan fùrọ́dà ń bẹ̀ hàl ipò hàl ló wà báwo máa wá ọlọ́run ọba tá dá yín. ọlọ́ni ẹwà padà wá mọ bọ́lọ́run ọba tó dá yín lẹ́nì kọ̀ọ̀kan lẹ́ni tí ò ní tí ò ní mú lọ́wọ́ nìkan púpọ̀ lórí eléyìí lánàá náà. kàmá kọ́lá kìnnákùn awùwàlà mọ́rọ́. ọlọ́run ṣe nígbà tá a dá yín lákọ̀ọ́kọ́ ọjọ́ tẹ wáyé ẹ̀ mú nǹkan kan wá. wàtàwọ́ tún máa kọ́ wàlìnákùn wàrọ́ àdùnkùnrin. ọlọ́wọ́ bá ní ẹ padà ẹ gbàgbé ẹ padà gbé jù sẹ́yìn yín nígbà tá a bá ti mú yín wá sọ́dọ̀ ọlọ́run wàtàrà kí máa kọ́ wàlìnákùn gbogbo ẹ̀yin èèyàn pátá tẹ́mi bá ti jáde lára gbogbo ntẹ ní pátá ẹ padà dálẹ̀. wàrà àgòrì kan. máa ka wàlínákún ntàwọn aláwọ̀ ọba fi jí nkìyín ntà kó sábẹ́ yín nínú dúkìá owó ni ọmọ ni ìyàwó ni nǹkan ọ̀gbìn ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun náà ni máa ka wàlínákún alẹ́ káwálù nínú èdè lárúbáwá alhawal ó náà ní téèyàn ní takó sábẹ́ ẹni téèyàn ní àṣẹ lérí ẹ̀ olówó àná hadith tánàbí ní inna ikhwanakum khawalukum khawal ó náà ní ma nǹkan tó ní ọlọ́run subhanahu wa ta'ala ọlọ́run fi ń sọ fún wa wàtàràkìtún wàtàràkìtún ọlọ́wọ́ bá ní gbogbo nǹkan tá a kó sábẹ́ kápá yín nu dúkìá pátá ẹ padà ẹ pàtì ẹ dà gbogbo ẹ lẹ̀ sẹ́yìn ẹ ní rí kankan mú déwájú ọlọ́run. wà á nàrọ̀ máa kún ṣùgbọ́n àkúmọ̀lẹ́dẹ̀ náà zàmùtọ́mù ànàhùn fẹ́ẹ́ kún ṣùgbọ́n. bá ní gbogbo àwọn èèyàn tẹ́ sọ digi lẹ́yìn ọgbà nígbà ń bẹ láyé tẹ́ ti sọ wọ́n dọlọ́run tẹ́ gbà wípé tẹ́ bá ti rí wọn lẹ́yìn ọkàn balẹ̀ tẹ́ bá wá dọ́dọ̀ ọlọ́run pé àwọn dà pẹ̀lú yín bó ti wulẹ̀ kẹ́niyàn ó tẹ̀lé pé rí gbogbo bí nígbà ọba wọnú sàárè tó bá wẹ̀yìn ò ní rí mọ́ ọlọ́dà wà bí yín léèrè wípé èé ṣe tá a fi rí pẹ̀lú yín lénìí àwọn igi lẹ́yìn ọgbà yín. alladhina za'amtum annahum fikum shuraka. àwọn tẹ́ ẹ lérò wípé àwọn náà ni ọlọ́run kékeré ẹni tó ṣe é gbẹ́mìí lé ẹni tó ṣe é gbára lé tẹ́ ẹ fi wọ́n sípò ọlọ́run nígbà tẹ́ ń bẹ láyé ọlọ́run ní àwọn dà. ọlọ́run bá ní kò sí èméjì okùn àsopọ̀ tó ń bẹ láàrin yín nígbà tẹ́ ẹ ti kú ó ti já dàkọ́dẹ́takọ́ tán abẹ́yìn náà kun in tó so yín pọ̀ ayé ló mọ nígbà tẹ́ ẹ ti kú gbogbo ẹ ti já. ọlọ́run là ń kún máa kún ń tẹ̀síwò. ọba bá ní gbogbo nǹkan tẹ́ ń ròyìn ayé ló mọ kò déwájú ọlọ́run ibi tá a bá tafsir wa dé lánàá ó ní ọlọ́run ọba sọ eléyìí fún wa tán kó ní kálukú wa ká lè jókòó ká mọ̀ wọn ara wa ká mọ̀ pé n ti lọ kì í ṣe n ti ń bẹ lẹ́yìn ọ̀fà ẹlòmíràn n ẹ̀fà ẹni èjì ẹ̀ta ẹ̀rin ẹ̀fà ní ti ń lẹ́yìn ẹ̀fà ó jèjì lọ ń bẹ ń bẹ ẹ̀jọ ń bẹ ń bẹ ẹ̀sán ń bẹ ń bẹ ẹgbẹ̀rún ń bẹ ń bẹ ìtumọ̀ yorùbá yẹn nìyẹn kìí ṣe pé ìlú ọ̀fà torí pé mi rò pé lọ. gẹ́gbó yìí jẹ́ pígbà tí a ń bẹ nínú ìyá wa tí wọ́n bá bi wá léèrè wípé ìjẹ́bì kan tún ń bẹ tó fẹ̀ jùnú ìyá wa lọ a sọ pé kò sí torí pé àkulẹ̀ rí míì rí jù bẹ̀yẹn nìkan lọ tí wọ́n bá sọ fún wa pé ìjà ìkan ń bẹ téèyàn ti lè mọ ṣe fàájì tó tún dàbí inú ìyá wa tá bá bi wá lè tọ́ pé a bá lè sọ̀rọ̀ ni a ní kò tún sírú ẹ̀ mọ́ ṣùgbọ́n pàtàkì àwa délé ayé àwa àti ìyá gan-an ábìlì tàṣe ilé ọmọ tí ń bẹ́ẹ̀ mélòó gbogbo ẹ̀ ìyẹn ló fà tó jẹ́ páyé tá a wà yìí náà a mọ̀ rò wípé ah, ayé àti kúrò ń bẹ̀ ni a mọ̀ wípé gbogbo ayé ọlọ́run ọba ní ẹ̀tàlápàǹtìtì ọ̀sáréhù ila magfirati min rabbikum wa jannatin àrùdó as ọlọ́run ọba ní gbogbo tó lè jẹ́ kọ́lọ̀ wọn bó foríjì yín láyé gbogbo yín lẹ lẹ́sẹ̀ gbogbo yín lẹ níbi tẹ́ kù sí kó ní kálukú máa gbìyànjú lójoojúmọ́ ẹ máa tọrọ àforíjì àwọn ibi tó rí pé kù sí máa tọrọ àforíjì lọ́sọ̀dọ̀ ọlọ́run torí pé a kì í máa mì kórí ó máa mì máa tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ anabi wa muhammed sallallahu alaihi wa sallam anabi a máa tọrọ àforíjì lọ́sọ̀dọ̀ ọlọ ní tó lé nígbà àádọ́rin seventy ìgbà míì gbọ́ ọgọ́rùn lójúmọ́ bó wà làwà ọlọ́run ọba ní ẹ sáré tètè. ẹ wá foríjì lọ sọ́dọ̀ ọlọ́run ọba tó dá yín. ọlọ́run ọba ní ẹ fìgbà tẹ́ ń bẹ láyé ẹ fi ṣiṣẹ́ bẹ́ẹ̀ ṣe rí àlìjọ́nà ọlọ́run gbà tẹ́ ẹ bá kú aljanna tá a wá ń sọ yìí láàyè kan ọlọ́run ọba ní ìbú rẹ̀ ìbú ìbú àlìjẹ́nà ó ju gbogbo ayé àti sánmà lọ kí wá sí gbogbo àlìjẹ́nà àlìjẹ́nà tọ́lọ́run fẹ́ fún ẹnì kọ̀ọ̀kan kí ṣe gbogbo àlìjẹ́nà àlìjẹ́nà ìwọ àṣà ní individual èyí tọ́lọ́run fẹ́ fún ọ tán bá wá ní ìbú òun ní breath lẹ́ǹtì ó máa ń gùn ju breath lọ abẹ́kọ̀ tọ́ba wá ní ìbú àlìjẹ́nà ó ju ayé àti sánmọ́ lẹ́yìn tí ẹ wá ń kọ́ bó ni ó ṣe tó kì í wá ṣe gbogbo ẹ̀ tí wọ́n nìkan ṣé ẹ mọ̀ pé yóò fẹ́ tako làákà ìwé sódẹ̀ lè pọ́sibú bẹ́ẹ̀ gẹ́gẹ́ báwa náà bó ṣe lè tako làákà ẹ̀ wa wípé èèyàn lè rìnrìn èèyàn lè rìnrìn ọjọ́ mẹ́ta lórí ilẹ̀ kó má débi tó ń lọ nígbà tá à ń bẹ nínú ìyá wa àrùbá ah, kò lè pọ́sibú torí pé nù yàwá yẹn ó ti tóbi ju gbogbo tí ń tóbi lọ gbọ́ngbàtà délé ayé la tó wá mọ̀ pé àsínú yàwá kéré bẹ́ẹ̀ náà lápadà wá mọ̀ àsílẹ̀ ayé yà só kéré lẹ́gbẹ̀ẹ́ àlìjẹ́ náà ọlọ́run bá wá ń pè wá nínú alukur'an ó ní ká mọ̀ wípé n ti ń bẹ lẹ́yìn ẹ̀fà ó jèjé lọ kó ní kálukú ó ṣe pẹ̀lẹ́ bọ́ ọ bá lù bọ́ bá ń dún ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ láyé má jẹ́ kí dúndún yìí ó jẹ́ ògbàgbé tọ́lọ́run bó bá fà á tó bá ń tóra wọn láyé mọ́jọ́ ó jọ ọ́ lójú kó fi wá gbàgbé ọlọ́run bó o sì lú bí ò dún bó o sì fà á bí ò bá tóra wọn ṣe sùúrù má torí wípé o fẹ́ kó dún kọ́ wá lọ ya pàṣẹ ọlọ́run ọba tó dá ọ ọlọ́run ọba fi sọ fún wa wípé gbogbo tó torí ẹ̀ takòtò ọlọ́run yẹn ó padà fi gbogbo ẹ̀ lẹ̀ òun padà bọ̀ wá pàdé ọlọ́run níwọ nìkan gbogbo àwọn tí ń bẹ lẹ́yìn rẹ̀ láyé òní rẹ̀ nìkan kan wọn mọ́ ń bẹ̀ gbàtọ́lọ́wọ́n bá sọ eléyìí ọlọ́run wá ń sọ agbára rẹ̀ fún wa ọba tó lágbára ni ọba àlèwí lè ṣe ni kò sí tí ó ṣòro kò sí tó ṣòro fọlọ àfi tí ọba fẹ́ ṣe ọlọ́run wá ń sọ agbára rẹ̀ nínú àyà èyí tá a fẹ́ mọ túlẹ̀ ní náà. inna Allaha fariqul habbi wan nawa. يخرج الحي من الميت ومخرج الميت من الحي ذلكم الله فأني تؤفكون ọlọ́run ọba ní iná lọ́ọ̀ha dájúdájú ọlọ́run ọba tí ń bá yín sọ̀rọ̀ ẹ̀tẹ́ tí kẹ́ ẹ gbọ́ bágbára ọlọ́run ọba náà ṣe tó ọlọ́run dájúdájú èmi ọlọ́run fàálẹ́kọ̀ọ́lá hábíwá náà wáá. alifalaku asaku ọ̀nà ni kéyìn ó pín nǹkan sí méjì kí nǹkan jó didi ó fọ́ ọ̀nà ń pè ní asaku awolifalak làdọ̀kọ̀láwọ́dọ̀ mìíràn bẹ́ẹ̀ ọlọ́run ọba tí máa jẹ́ kí àárọ̀ kó là ẹ̀rí pé tóru bá rú tilẹ̀ bá sú gbogbo ẹ̀ ó sókun àníríra mọ́ ìgbà tilẹ̀ ó bá mọ́ kan àlùfájà yìí ìtumọ̀ ẹ̀ ní alifalak alifajà ọlọ́run ló ní pósẹ́sì bá alifajà ní ṣe máa yọ tẹ bá sì wẹ́ẹ̀rí yọ̀ra funfun tẹ́ẹ́rẹ́tẹ́ alifalaku ó náà ní kí nǹkan ká la nǹkan ká pin láti jẹ́ kí nǹkan kan jáde ń bẹ̀ ọlọ́run bá wá ní wàá lóṣù mọ́ ọlọ́run ní òun òun fún òun ní fáálíkù làbí wa ó. àwọn kóró àbí irúgbìn ta a máa ń fi sínú ilẹ̀ tá fẹ́ gbìn bí àgbàdo dàbínú tá a ń jẹ kóró dàbínú lápèjúwe kóró ọsàn gbogbo àwọn nǹkan yẹn ni hap wà náwà àwọn irúgbìn kóró tá a máa ń gbìn yẹn jẹ́mọ́ tá bá fi sínú ilẹ̀ tá bá wá ró ìpẹ̀bù ní tí ó ṣẹlẹ̀ tó bá di àsìkò kan kóró yẹn yóò pín ewé ó máa jáde láti inú kóró yẹn àtùbàtà ti ń kọ elementary science tó ń kọ́ mọ́ wọn ò ní ṣàfitì nǹkan yẹn sọ́dọ̀ ọlọ́run wọ́n kà lọ pé naturally kìíní yẹn kìí ṣe naturally ọlọ́run bá sọ pé iná la fáálíkòlà òun ló máa ń fọ́ ọlọ́run ní òun ní òun ní kìí ṣe kó sàdédé rí bẹ́ẹ̀ ìwọ ti dáko ó ti gbin àgbàdo ó kọrí lé òun retí kágbàdo ó jáde gbogbo iṣẹ́ tó kù tó ń lọ níbẹ̀ ṣé wọ́n mọ̀ ọmọ ọlọ́run bá ní ẹ ti bẹ̀rẹ̀ kí èsì agbára ọlọ bẹ́ẹ̀ sì ni bàgbàdo ṣe rí wọn kéèyàn wá wò wípé ẹyọ àgbàdo kan bí wọ́n bá fi nǹkan fún ọ ò lè léwé kankan nú ẹ̀ wọ́n gbìyànjú ẹ̀ kó mẹ́rin àgbàdo kan kò wá fọ bọ́yá ó rí ewé nínú ẹ̀ ò ní rí ṣùgbọ́n bàtọ̀ ọba sọ sínú ilẹ̀ tó ọba bò tọ́lọ́n bá ti fọ fífọ́ yẹn ewé ó máa jáde nínú ẹ̀ ewé yẹn ni wàá máa lọ sókè yóò máa lọ sókè yóò tún padà wá tún di àgbàdo púpọ̀. ọlọ́run ni kì í ṣe kó kàn ń ṣẹlẹ̀ naturally òun lòun ń ṣe é. òun ọlọ́run ọba ní í ṣe bẹ́ẹ̀ lóbi jẹ́ pé ọlọ́run ọba sọ ọ́nù suratul Waqi'a ọlọ́run jẹ́ ká mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan òun lòun ṣe àwọn nǹkan mí ń látara pé ìmọ̀ ṣẹlẹ̀ lójoojúmọ́ àti rò kò sẹ́yìn fẹ́ bẹ́ẹ̀ tọ́ lọ kì í ṣe kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ naturally àṣẹ ọlọ́run ló fi ń ṣẹlẹ̀ ọlọ́run ọba ń sọ nínú alukura afárá ètò máa tún nù wọ́n. afárá ètò máa tún nù wọ́n. ọlọ́run ní sẹ́yìn òkè èsì ni àtọ̀ ti ń jáde lára ẹ̀yin ọkùnrin ẹ̀yin náà tẹ́ bá ẹ wá ronú pé substance wo substance wo náà fi ṣe ẹ̀yẹ́ wò kẹ́ ẹ̀ wò títí ẹ gbé lọ lab ẹ lọ ṣiṣẹ́ lórí ẹ̀. ọlọ́run sẹ́yìn ò tí ì ṣe rìṣáàsì àfàrà ayétún ẹ̀ wò ni ẹ wo àtọ̀ tí ń jáde lára ọkùnrin omi lọ́gbọ́lọ́gbọ́ òun náà ni ó padà fọ́ọ̀mù cells èyí tí ó dojú ojú substance ojú ẹyin ju ó yàtọ̀ sí tahán tahan ó yàtọ̀ sí sí irun orí tí irun orí yàtọ̀ sí èékánná tá a bá wá bí ọmọ èékánná bó ṣe rí màtíríà rẹ̀ ó yàtọ̀ sí màtíríà ẹyinjú màtíríà ẹyinjú ó yàtọ̀ sí tún yàtọ̀ sí èrìgì èrìgì òun gọ́ọ̀mù ibi téyí ti fẹ́ jáde gbogbo tó da nǹkan omi ni ọlọ́wọ́n bá ní ọlọ́run sẹ́yìn òwòye sí ní ẹ̀rọ nípa ẹ̀ ní ọlọ́run sẹ́yìn ilẹ̀ ẹ̀dá ni sẹ́yìn ilẹ̀ ṣe àtọ̀ ni ọlọ́run sẹ́yìn ni àbáwa ọlọ́run béèrè ìdáhùn rẹ̀ ní pọ́lọ́ níta ló tó dáa bí kì í bá sọ lọ́wọ́ ọlọ́wọ́n bá láwa ta da bẹ́ẹ̀ àwa náà la dákẹ́ ẹ̀mọ bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ bá sì tún ní sí mọ́ ọwọ́ wa náà ló wà torí pé kì í ṣe nìkan ló dá àtọ̀ tó jẹ́ sábàbí tẹ́ ẹ fi ń bẹ nígbà tẹ́ ẹ bá kúrò ń bẹ náà kì í ṣe pé nìkan ni ó mú yín kúrò ń bẹ. ẹnìkan ò sì ní gba wájú ọlọ́run ọlọ́run ni ó máa ṣáájú gbogbo wa ẹni tó bá fẹ́ ṣe ni ó máa ṣẹlẹ̀. àlọ́ àlùbọ̀dé àbọ̀rọ̀ ọlọ́wọ́n bá ní ẹ wòye sí oko tẹ́ ń dá àwọn nǹkan tẹ́ ń gbìn ọlọ́ni sẹ́yìn àbẹ́yìn rò lẹ́ ń gbìn ni sẹ́yìn lẹ́ rò pẹ́yìn jẹ́ owó amnahnu zari'un àbáwá là ń gbìn àbáwá là ń jẹ́ owó. lọ́nà ṣáà kúlẹ̀ jẹ́ bọ́bá wúwọ́ ọlọ́run ọba pẹ̀lú gbogbo fọtaláísà tẹ̀fìsì á ní kó jóná mọ́nú lẹ̀ kó mọ́ mú gbàgbà jáde ọlọ́run ọba ń sọ agbára rẹ̀ fún wa kì í ṣe pé irúgbìn ṣàdédé ń jáde yóò dúró fásẹ látọ̀dọ̀ ọlọ́run ṣé kí n wù tọ́lọ́run bá ní wù yóò wù tọ́lọ́run bá ní wọ́n wù kò ní wù ṣùgbọ́n mélòó ni àgbẹ̀ tó ṣebí tá a máa ń ronú wípé kí n wá mú ilẹ̀ òkíní ní bá ti gbé báyìí at least after gbóòsè gbóòsè kọ nínú àgbélékì náà ni after kìíní kan days eh, germinating kìíní kan wọn ò ní fi kìíní yẹn ti sọ́dọ̀ ọlọ́run gbogbo ẹ̀yin tíṣà tẹ́ ẹ jẹ́ mùsùlùmí tẹ́ ń kọ́ elementary science integrated science tẹ́ ń kọ́ agriki tẹ́ ẹ bá ti ń ṣe biology ẹ máa fi ibẹ̀ yẹn ṣe wáàsí ẹ máa ti bẹ̀ yẹn pa àwọn èèyàn lọ síbi ìtọ́ lọ́wọ́ torí pé àwọn tán gbé mọ̀ yẹn kalẹ̀ tí wọ́n design sílábọ̀sì gbogbo èrò orí wọn secular ni secularism ni wọ́n ń polongo rẹ̀ wọ́n ò jẹ́ kẹrin wípé kíní yẹn kàn ń ṣẹlẹ̀ naturally lọ́lọ́wọ́ bá wa ń sọ fáwa nínú alukur'an ọlọ́run ní àántún tẹ̀sọ̀rọ̀ ònàhún ọlọ́run ní sẹ́yìn lẹ́wọ́ àgbín ni. sẹ́yìn ilẹ̀ ẹjọ́ òwú wọn tún ní kágbẹ̀mí ọyọ zaka lérò kò ọ̀dà irọ́ nípa o oko nǹkan oko yìí darí gba ọkọ̀ ọ̀dà lọ́dún wọ́n ní sẹ́yìn ilẹ̀ ń gbìn ní ẹ̀yìn ilẹ̀ ń jẹ́ òwú ni ọlọ́run ní ni àwọn ọlọ́run la jẹ́ kí n tẹ gbìn òwú ká padà sí ayatollah suratul an'am ayakelo. suratul anam aya ninety five ọlọ́wọ́ bá ní ẹjẹ́ kó yẹ wọn wípé iná lọ́ọ̀hà dájájọ́ ọba tó dá yín ọlọ́wọ́ ọba ní máa ń la àwọn irúgbìn àbí èso nítorí pé ní alhabu wa nawa àwọn kóró tá a máa gbìn seed yorùbá ni mo ń sọ àwọn irúgbìn àwọn èso ọ̀tọ̀ gan ni irúgbìn àwọn àwọn àwọn àwọn àwọn nǹkan àwọn oró àwọn tá à ń gbìn òun ọlọ́run ọba lọ́ba tí máa tí máa fọ́ nínú ilẹ̀ nínú jẹgúnjẹgún lẹ tẹ́ sọ́sí ẹ̀yin ò ti gbìn ẹ lọ lé ẹ lọ ẹ wà ní ẹ̀fọ́n mi sómi tẹ́ ẹ̀fọ́n sí lójú fọ́ là òjò tọrọ sí gan kọ́ àṣẹ ni látọ̀dọ̀ ọlọ́run ṣé kí n fọ́ ọlọ́run ní ọ̀yá fọ́ ṣé kí n fọ́ mọ́ fọ́ kò sì ní fọ́ ìnàmá amúrú ìdá àárọ̀ dàṣẹ́ yá ìyàpọ̀ lálàó ọlọ́run fẹ́ pe ẹ̀mí àwa mùmí ní lérí gbogbo nǹkan ká máa dá padà sọ́dọ̀ ọlọ́run níta sọ bí àwàdà yìí jẹ mọ́ tá a lẹ́ni náà ti ń da nǹkan yẹn padà sọ́dọ̀ ọlọ́run kò náà ṣùgbọ́n mi wa ò ní lọ́ọ̀bẹ̀ látara orientation tán ti fún wa ẹni tó bá ti wá bíi sáré ikọ̀ mélòó tó bá ti gbẹ̀ ẹ nígbà tó bá fi rí bíi kíní kan àwọn àgbàdo ló ti jáde kíní kan ọba lọ ọba ti fagilẹ̀ sí tó tó tó fin kíní wọn ò ní dá wa padà sí pèlè bá wá fẹ́ mú jáde nínú ọ̀rọ̀ yìí ìtọ́lọ́wọ́ bá fẹ́ kókó tọ́lọ́wọ́ fẹ́ mú jáde ń bẹ̀ kókó kan ni gbogbo ìtọ́lọ́ ń gbogbo wọn gbàṣẹ lọ́dọ̀ Ọlọ́run ká tó gbé gbèsè kankan ní anabi muhammad anabi ní oorun tẹ́gúrúbù ohun ọlọ́wọ́ sàjídà tààtà làárṣì àwòkàmá kọ́lá lọ́sọ̀ anabi ní tẹ́ẹ̀bá ti róòrùn tó fẹ́ lọ́wọ́ yóò lọ lábẹ́ sí ọlọ́run lẹ́ni lọ forí kalẹ̀ pé ọlọ́run mo ṣe tó ní mo dé yóò forí kalẹ̀ fọlọ́n bẹ́ẹ̀ yóò wá wà bẹ́ẹ̀ fà á títí dìgbà yọ tó bá tó fẹ́ yọ níforí kan lónìí ọlọ́run gbà yọ̀ǹda ṣé kí n yọ ọlọ́run tó ní yọ anábìnrin tó tó bá gbà yọ̀ǹda pé ṣé kí n yọ ọlọ́run ní ọ yọ ṣùgbọ́n ibi tó ti wọ̀ ló ti yọ lénìí anábìnrin kan pàyẹ parí ń lọ́nà ṣùgbọ́n gbogbo bẹ́ẹ̀ sí ń kà nínú nínú geography ìjọ́rọ̀ débi èyí kò lè dé bẹ́ẹ̀ ọlọ́run ọba ní iná láàfọ́ alẹ́kọ̀ọ́ làhábì wọn náà ọlọ ẹni tí ọmọ ọlọ́run yóò gbẹ̀gbàdo ọlọ́wọ́ bá fọ́ àgbàdo rẹ̀ yóò mú nǹkan jáde ẹni tí ń bọ ọ̀sà ẹni tí ń bọ odò ẹni tó ní òsọ́lọ̀ nǹkan ọlọ́run yóò sì ṣe gbogbo ẹ̀ fún wọn ọlọ́wọ́ bá ní kí la fẹ́ kẹ́ gbọ́yé nínú ọ̀rọ̀ yìí ó náà ni tó tẹ̀lé àyà yẹn ọlọ́run ẹ lọ mọ̀ wípé èmi ọlọ́run èmi lọba tí máa ń mú àlàyé jáde láti inú òkú èmi a mú alààyè jáde látara òkú èmi ọlọ́run má sì mú òkú jáde látara alààyè àwọn àfọ́nímọ̀ tafsir wọn ni tá a bá kíyè sọ̀rọ̀ tọ́lọ́mọ bá ń bá bọ̀ tí wọ́n bá ní living things àwọn nǹkan tí ń ṣẹ̀mí àwọn tá irúgbìn yìí ṣé living thing ni wọ́n àgbọn ẹ̀sẹ̀ living things ẹ́ horo tá a gbìn yẹn ṣé living thing ni náà mi gbọ́ ọlọ́run wá yọ living things jáde látara non-living things abẹ́ẹ̀kọ́ yukhrijul hayya minal mayyiti ọlọ́run wá kó wíta kọ́kọ́ lè mọ̀ yìí wá dáadáa ó wá fìlà mọ́lẹ̀. ó ní tí mo fẹ́ kẹ́ ẹ gbọ́ yé kì í ṣe pé mi ni mò ń fọ̀ nìkan mo fẹ́ kọ́pọlọ yín ó tún ṣiṣẹ́ pé n tó fi lè rọrùn fún mi ọlọ́run ọba tí mo mú àlàyé jáde irúgbìn tó jáde ààyè lòun ṣùgbọ́n látara abo ló ti jáde látara tí ò lẹ́mìí ó náà ní irúgbìn ọlọ́run ọba tí irúgbìn yìí bá tún wá rù tán yóò tún wá yọ èso níbi èyí tó jálá ìyẹn náà láti ti mú irúgbìn tá a padà gbìn ẹ wípé hóró yẹn ó tún padà jáde látara kíni látara ẹ̀mí ọlọ́run ọba ní yukhrijul hayya minal mayyiti wal mukhrijul dúró yẹn láti ibi kò bẹ̀rẹ̀ láti ibi tí ò ẹ̀sìn tí ò sí ibẹ̀ láti mú yín wá ọlọ́run ayọ̀ òkú lára ọlọ́run obìnrin alóyún sínú nígbà tí ó bá bi abíó ọlọ́run á ṣe bẹ́ẹ̀ ọlọ́run á yọ kèfèrí àyọjáde lára mùmíní bọ́ bá sì wọ ọlọ́run ọmọ babaláwo ọlọ́run á ṣe láàfà olùbẹ̀rù ọlọ́run. ọlọ́run á yọ mùmíní amújáde látàbẹ kèfèrí bọ́ bá wọ ọlọ́run ọlọ́run á ṣe bẹ́ẹ̀ bàbá rẹ̀ lórí olóòṣà nínú ìlú àti kékeré lọ́lọ́wọ́ tí wàá fọ̀nà mọ́ ọmọ ọ̀hún ọlọ́wọ́ fi kórìíra òòsàn yẹn sẹ́mi ẹ̀ láì sí pẹ́ẹ́nì kankan sí wá sí fún gẹ́gẹ́ lọ́wọ́ bá ṣe fún anabi wa Ibrahim ẹnìkan o ṣe wá sí fún anabi Ibrahim ó sá kórìíra tí bàbá rẹ̀ ń ṣe ni eléyìí kò lè jọ́nà ìdáyà látọ̀dọ̀ ọlọ́ni yòkúrẹ́jọ́lá háyà mí ọlọ́run ayọ òkú látara alààyè a sì yọ alààyè látara òkú ọlọ́run ọba a sì yọ òkú látara ọlọ́run ọba ní ọlọ́jọ́ orí yín ẹni tó ń ṣe gbogbo nta, asọ yìí náà lọ́lọ́run ọba ta ní gbàgbọ́ ó náà lọ́lọ́run ọba ta ní sẹ́lẹ̀ fún ó náà ọba ta ní gbà pé mímọ̀ yín àti ìmọ̀sìn mọ̀ yín ọwọ́ rẹ̀ nìkan ló ọba tó ṣe wípé gbogbo tó dá pátápátá wọn ó gbàṣẹ ni kí wọn tó gbégbèsè kankan kí ló dé táwọn ènìyàn fẹ́ gbàṣẹ tọlọ nígbà tó fẹ́ lómi pé bọlọ ń ṣe fẹ́ lónìí bó ṣe wù ẹni làwọn ń ṣe mọ̀lẹ́ kò sọ pé Islam lónìí bó ṣe wù ẹni làwọn ń ṣe mọ̀lẹ́ ọlọ́run ò ní ṣe báyìí yóò ṣe bá mi ẹ̀rọ mi ò ti ẹ̀ṣẹ̀ pé èwo ló dé oníkàlùkù wáyé ayé ẹ̀ kẹ́nìkankan mọ́ disturb ẹnìkankan ah, ilé ọjọ́ bíi ilé ayé ẹ̀ ṣé wọ́n ló ní. ọlọ́run lẹ́ni tó ń bá yín sọ̀rọ̀ yẹn tó ń ṣe gbogbo tá à ń sọ yẹn dàlẹ́kùnmọ̀lọ́ kì í wá ṣe kóró tá a gbìn nìkan lọ́wọ́ bá ń sọ àìmọye míì tó ṣe pé ẹyẹ oní ọ̀lọ́ jẹ́ yóò wá yàgbẹ́ tẹ́ ẹ bá wá yàgbẹ́ inú gbẹ ẹyẹ kóró tó wà ń bẹ yóò sì tún wù ú ọlọ́wọ́n bá òun lòún ṣe gbogbo ẹ̀ yìí ṣe pé sáyẹ́nsì dàgbà ló tẹkinọ́lọ́jì dàgbà kọ́ ọlọ́run bá lòun lòun ṣe é bẹ́ẹ̀ sọ́lọ́run tó wá ṣe yẹn tó lágbára yẹn ọwọ́ àrò pé kò lágbára láti mójú tálámọ̀ rí tiẹ̀ ló fi wá ń wá òòsà kan tó wá ń kọ́rọ̀ rẹ̀ lé lọ́wọ́ ló fi wá ń wá àwọn ìyá àjẹ́ kan ẹlòmíràn ní ibi tọ́rọ̀ rẹ̀ dé báyìí ìyọnu ayé ló kù kò sí ìyọnu ọlọ́mọ fatawakal alẹ́ hayé lẹ́dí láyé àwọn àfáà ti sọ wípé rídọ̀ nurse gaya tún la tó bẹ̀rẹ̀ kan ṣé ẹni kéèyàn ó rí ìyọnu gbogbo èèyàn ayé ní tí ò ṣeé ṣe ni bọ́ ọ bá jẹ́ ní rí ẹni ibi ò lè fẹ́ràn rẹ bọ́ ọ bá sì jẹ́ ní ibi ẹni rí náà ò lè fẹ́ràn ẹni ibi ìyọnu ọlọ́run lèèyàn máa ń wá anabiwa muhammad sallallahu alaihi wa sallam anabinite èèyàn bá wáyọnu ọlọ́run bọ́lọ̀ bá nífẹ̀ẹ́ èèyàn pẹ̀lú àwọn tó ní a ṣe tó fi lè nífẹ̀ẹ́ wa bọ́bá nífẹ̀ẹ́ èèyàn tán ọlọ́run wà á pè Jibril ọlọ́run ní rẹ̀ Jibril inni ahabu fulani èmi ọlọ́run mo nífẹ̀ẹ́ lágbájá ọmọ lágbájá lérílẹ̀ fàáhíbà ìwọ Jibril mo nífẹ̀ẹ́ ọlọ́run tún wá ní ìwọ Jibril tún wá sọ fún gbogbo àwọn màláíkà pé mo ti nífẹ̀ẹ́ lágbájá ọmọ lágbájá gbogbo màláíkà kan máa nífẹ̀ẹ́ gbogbo mọ̀lẹ́kà náà wọ́n bá máa sọ̀rọ̀ onítọ̀ láàrin ara wọn pé a ah, làgbàjọ wọn máa dá akọ rẹ̀ wọ́n máa dá akọ bàbá tóbi wọ́n máa sọ̀rọ̀ ẹ̀ láàrin àwọn mọ̀lẹ́kà lọ́lọ́wọ́n bá fi jẹ́ kó yíwa nu Kùránì ìgbà tó lọ́wọ́n bá ń bá wọn ìyàwó ànábì wí pé a ah, ẹ má mọ̀ tasẹ̀ àgẹ̀rẹ̀ sànábì lóòótọ́ bó ti wulẹ̀ kí ọkọ pàtàkì tó ń ta ìwọ̀nba ní níwájú ìyàwó ẹ̀ kódà kó o fẹ́ ọmọ tó o tó bí lọ́mọ tó bá ti jẹ́yàwó ìwọ̀nba ló tó lójú ẹ̀ kódà ó lè wọ́ gan gbé kí náà ń pọ́n lé lára ìgbà ìgan èso ojú báyìí náà lọ a máa rí bẹ́ẹ̀ àwọn ìyàwó anẹ́bísọ́lá àṣálá wọ́n ń bá anẹ́bí lò bí ọkọ wọn ọlọ́ni ah, ẹsẹ̀ pẹ̀lẹ́ anẹ́bí ọlọ́ni ọlọ́run níbẹ̀ bá lè kọjá ẹ̀yìn pẹ́rẹ́ tánàbí bá lè kọ̀ yín lẹ̀ á fa àwọn tó lóore á fi rọ́pò yín lọ́dọ̀ ànábì àwọn tó dáa jù yín lọ á fi rọ́pò ọlọ́run wá ka gbogbo àwọn yẹn kalẹ̀ tó ń kó fi rọ́pò fún ànábì ṣùgbọ́n bí tá fẹ́ lò gangan ó náà níbi pé wáyé ta sọ àrọ́ alẹ́ yìí fa inna Allah huwa maulahu wa Jibrilu wa salihu al mu'minun wal-malā'ikatu ba'da dhālika ẓahīr nítorí wọn bá ń sọ ọ́n bẹ̀yẹn ó dọ́gba pẹ̀lú ta kà nínú hadith bọ́lá wọn bá ti fẹ́ràn yẹn Jibril ló máa fẹ́ràn gbogbo mọ̀lẹ́kọ̀ ọmọ fẹ́ràn ọlọ́wọ́n bá ní tí gbogbo yín bá tẹ́ ẹ bá pa wọ́pọ̀ lóbi jẹ́ pẹ́ni tọ́lọ́wọ́n bá bá ń fẹ́ àbídẹ́yìn bá fẹ́ parun lókù abẹ́lẹ́ wọn bá nínú tóbi rẹ̀ kó ṣe gbogbo wa lẹ́yìn tọ́lọ́wọ́n bó nífẹ̀ẹ́ sí ìfẹ́ Ọlọ́run ni ká máa wá ojú rẹ ọlọ́wọ́n ọba ní ká mọ wá tá a bá ti rí ìyọnu ọlẹ́tù yókù lẹ̀ ọlọ́wọ́n ọba ní wáyé tá a sọ arán alẹ́ ẹ̀yìn bẹ́ẹ̀ bá gangop lórí ànábì bẹ́ẹ̀ bá ní ibo ló fẹ́ rìn níbo ló fẹ́ gbà ọlọ́ni fa iná lọ ó wà mọ̀wọ́lá òun ọlọ́run tó rán níṣẹ́ òun ti tó lálárànṣe fún òun bẹ pẹ̀lú ẹ̀ wàjìbìrì ẹ̀wọ̀ bọ́lọ́wọ́n ọba ti fi tẹ̀lé torí bọ́lọ́wọ́n ọba ti sọ fún jìbìrì pé màá fẹ́ràn rẹ̀ wàsọ aléwọlé mọ́mìnì ọlọ́wọ̀n sọ pé wálé mọ́mìnì àtàwọn tó dá nínú àwọn mọ́mìnì ẹwọ́ lọ torí pé kìí ṣe gbogbo mọ́mìnì ni ò ní kèéta nígbàyà wàsọ aléwọlé mọ́mìnì àtàwọn tọ́lọ́hún rí pé gbàyà wọn mọ wọn mọ nífẹ̀ẹ́ tọ́lọ́hún bá nífẹ̀ẹ́ sí wàlímọ́lá ìkàtúbà àdàgà ọlọ́wọ́n bá ní àtàwọn gbogbo màláíkà pátá wọ́n máa dúró aláàbò wọ́n máa dúró olùrànlọ́wọ́ wọ́n máa dúró olùdáàbòbò olùdúró tì fànẹ́bì tẹ́yìn kan bá sọ pé ẹ̀fẹ́ okùnrin tánàbì òun rẹ̀ bọ́lá ń ṣe wá ṣe fànẹ́bì náà ni ó ṣe máa ṣe fún gbogbo ẹni tọ́lọ́run bá nífẹ̀ẹ́ lóòótọ́ jẹ́ pé ìfẹ́ ọlọ́run ni ká máa sáré bó o láṣẹ ìdẹ́n tọ́lọ́run bó nífẹ̀ẹ́ sí ìyẹn lérè tó yẹ ká máa sá bó o bá ní ìfẹ́ àwọn èèyàn tó ń mú ọ takotọ́ lọ́run ayé tó sọ pa adégúnlé ni tó bá tó dọ̀la àwọn náà ni wọ́n sọ pa adéhùn ògún mọ́ kódà kó tiẹ̀ ládéyìn ò exist ṣèbá ṣèbá sí ni là ń sọ pé ogún kò kún kò tiẹ̀ sádé ṣùgbọ́n tẹ̀yàn bá ti ní ọ̀nà tọ́lọ tó bá ti wójú rẹ tọ́lọ tẹ́kẹ́ gbogbo tí ń ṣe ó fi sọ̀rí pé kọ́lọ́n ó yọ́nú sóhun lòun fi ń ṣe ọlọ́wọ́n bá ní òun ó wà á nífẹ̀ẹ́ ẹni náà òun ó sọ fáwọn màláíkà pé kàn máa Jibril ló máa nífẹ̀ẹ́ gbogbo àwọn màláíkà wọn ò máa nífẹ̀ẹ́ wa ja'ala Allahu lahu al-qabula fil ard ọlọ́run wàá fífẹ́ rẹ̀ sẹ́mi gbogbo àwọn èèyàn dáadáa lérílẹ̀ kódà kí wọ́n má rí rí láyé wọ́n máa nífẹ̀ẹ́ àdéhùn tọ́lọ ni bọ́lọ́wọ́n bá ṣe máa ń ṣe nìyẹn ìdí nìyí tó fi jẹ́ pé ẹni tọrọ bá yé ojú rẹ ọlọ́run ó máa wá bóun lòún ṣe fẹ́ jẹ́ ẹni tọ́lọ́wọ́n bó nífẹ̀ẹ́ sí eré tí ó máa sá nìyẹn ọlọ́run ọba yìí wá ń sọ fún wa pòun ọlọ́run ọba dáníkùmùlọ́ọ̀hún gbogbo ń ta sọ wọ̀nyí ọlọ́run ọba yín tó dá yín òun náà ló ṣe gbogbo ẹ̀ ọlọ́run ọba ní kí ló wá dé tẹ́ fi ṣẹ́rí kúrò níbi tọ́lọ́n tẹ̀sìn lọ́n tẹ́ ń bọ́ òòṣà tábàbí wálé rè àwọn tí wọ́n ń ṣe òòṣà aṣú wọn ò ní tí wọn bá ti bọ òṣàṣù wọn ò ní jẹṣu sóòṣà yẹn ló jésù òwú ó ń bẹ bẹ́ẹ̀ láwọn ìlú kan lẹ yorùbá mo gbọ́ pé ní kàrẹ́ wọ́n ń ṣe bẹ́ẹ̀ láwọn ìlú mi náà wọ́n tí wọn bá ti bọ òṣàṣù òṣàwò ní jẹ òṣàṣù tó òṣàṣù bá ń bẹ jíjẹ náà ni dẹ́pọ̀ òṣàṣù bá ń bẹ àtòun náà jíjẹ papọ̀ náà ni oúnjẹ náà ni ọlọ́wọ́n bá ní òṣà kankan kọ́ ló jẹ́ kí iṣu ó ta. bẹ́ẹ̀ àwọn èèyàn mi a nígbàgbọ́ wípé àwọn ìgbìrà tán bá gbin iṣu bíṣu wọ́n ṣe máa tóbi yẹn ó ní òòṣà kan tí wọ́n máa ṣe tí fi máa rí bẹ́ẹ̀ ẹlòmíì nígbàgbọ́ bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan yẹn ẹ ká ka kúrò nínú ẹ̀mí ọlọ́mọ bá ní inna Allaha faliqul habbi wan nawa. èyí tọ́lọ́wọ́n ọba tó sọ yìí jẹ̀ ọlọ́wọ́n ọba máa fi nǹkan tó súnmọ́ wa a máa ṣàkàwé kọ́rọ̀ lè yé wa tọ́lọ́n bá lè mú ẹni tó ti gbẹ sínú lẹ̀ tí nǹkan tútù wá jáde ń bẹ̀ ó yẹ kó ti bẹ̀ yé wa wípé tán bá rí ìwá mọ́nu lẹ̀ tá a bá jẹrà tán á padà tó dòdìdì á padà jáde torí kọ́lọ́n tó ṣe yẹn èébú sojàmọ́ tá a fi sínú lẹ̀ kí ni ọ̀kọ́ ṣẹlẹ̀ sí èébú sojàmọ́ yóò jẹrà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan wa náà ó ṣe jẹrà ìyẹn ni òyà wọn kẹfìrí tí wọ́n ní pé a gbọ́dọ̀ láwọn ṣe tí wọ́n á gbé wa dìde nígbà tá a ti jẹra ọlọ́run ó afala yanzuru na ilá afala fala yanzuru ìsánù ilá tán àmì yìí ṣé ẹ̀yin èèyàn ẹ oúnjẹ tẹ́ ń jẹ ni tẹ́ ń gbìn ẹ wòye sí i anasọ́bàbìnàlìmọ̀ àsọ̀bá tẹ́ wọn bá ti gbìn èmi ọlọ́run máa wá rọ òjò sí láti sánmà fún mọ́ṣà kọ́kínẹ́lá àrírọ̀ṣà èmi ni mo ń fọ́ ilẹ̀ èmi ni màá falẹ̀ ya tí kìíní ó fi lè jáde nínú ilẹ̀. àwọn aláwọ̀ á mú jáde láti inú ilẹ̀ yẹn jẹ̀mọ́ ìwọ gbìyànjú ẹ̀ wò ẹ wo bẹ́ẹ̀ bá gbin àgbàdo tágbàdo bá ti fẹ́ wù níjọ́ tó bá kọ́ fẹ́ jáde bí orí abẹ́rẹ́ nǹkan kékeré báyìí ní ọ̀rá jáde jẹ̀mọ́ nígbà téèyàn táwọn máa ń ṣeré ọmọdé àwa gbin àgbàdo àwọn tá a ti wá wá a fẹ́ mọ ìgbà tí yóò jáde àwa kóra wájú a fẹ́ mọ ìgbà tí yóò jáde wọ́n ní lẹ́yìn ijọ́ mẹ́fà àbíjọ́ méje àwa bàbá ti lọ tó bá ti wá dalẹ́ lẹ́yìn mọ́gírìbì á tún lọ wò ó torchlight wò ó nǹkan kò tí ì jáde ṣùgbọ́n jẹ́ mọ́gbà tábà ti wá láàárọ̀ ọjọ́ kejì á ti bá ń bẹ̀ <laughs> ah, tẹ́pẹ́ yẹn lè wá ṣàìsàn gẹ́gẹ́ bí làákà ẹ̀rọ ní kílápẹ́ yẹn lé tẹ́gbọ́n lè gbà fún yẹn lé tí èpè wọn obìnrin kéèyàn ó jókòó ká mọ̀ wò á fẹ́ mọ jẹ́mọ́ bá a bá jókòó tì náà a lè mọ́ rí i agbọ́rọ̀ ọlọ́run ọba ni tá a bá wá wo bó ṣe jáde jẹ̀mọ́ ìwọ lọ́dán wò ní tó jáde yẹn wá tá ń pẹ́pẹ́ báyìí tó o bá ṣe báyìí ó rí pé kíní yẹn ó jà kíní yẹn bó ṣe fẹ́lẹ́ tó ó sì la ilẹ̀ bí lẹ́ nípọn ìwọ wá wo àtẹ́lẹ̀ ọmọ níka rẹ̀ ìfábẹ̀láì ó nípọn ju ewé tó jáde yẹn lọ wá tí ò ń bọlẹ̀ kó o ní kọ́ lálẹ́ ọwọ́ rẹ̀ ọ̀rọ̀ ìtàfihàn ká mọ̀ àṣẹ ọlọ́run ọba ló la ilẹ̀ yẹn kì í ṣe ewé yẹn gẹ́gẹ́ ọlọ́run ọba ní ẹ ti bi gbogbo nǹkan yẹn kẹ́ dọ́lọ́run ọba tó da yín mọ̀ ọba tó ṣe wípé tó bá fẹ́ kẹ́yàn yóò kẹ́yàn tayọ̀ téèyàn ṣe tí ọba sì fi àjẹyàn ìyà téèyàn tẹ́nìkan ò jẹ rí láyé ọlọ́run kó mọ̀ fi wá kó mọ̀ ti wá lẹ́nu ẹ̀yà ọlọ́run ọba ti sọ gbogbo ọ̀rọ̀ tí làákàyè wà lè fi ṣiṣẹ́ tá a fi lè mọ̀ pọ́lọ́run ọba nìkan ló tó sìn ọlọ́run ọba nìkan ló tó tẹ̀ láṣẹ ọlọ́run nìkan ló tó jọ̀wọ́ gbogbo ara wa fún. inna Allaha faliqul habbi wan nawa يخرج الحي من الميت ومخرج الميت من الحي òun ló ń mọ̀kú jáde nínú alààyè òun sì máa mú alààyè jáde látara òkú. ذلكم ọlọ́run ọba tí ń bá yín sọ̀rọ̀ náà lọ́lọ́run òun náà ni aláà Allah àwọn èèyàn wá túmọ̀ rẹ̀ títí títí títí aságbà tó sọ rẹ̀ náà nìyẹn nínú èdè lárúbáwá ní látara àlíà ayé àbídà tá a ní ayé màálùú ayé màábùd ẹni tó jẹ́ pé òun nìkan nínú èdè wọ́n pè ní eli gbogbo ẹ̀ náà alif àti lamu méjì àti hao àtàǹkúrí bá bàbá wa ṣe ń sọ òun ń bẹ̀ lédèdè Aramaic àwọn ẹlọ́ọ̀ì wọ́n ní Jésù sọ pé ẹlọ́ọ̀ì ẹlọ́ọ̀ì lama sabaqtani lárúbáwá sọ pé Allahu Allahu lima taraktani àwọn Semitic languages nìyẹn wọ́n jọra wọn Aramaic Arabic Hebrew Phoenician àwọn èdè yẹn lọ bẹẹ nú àwọn èdè ìpìlẹ̀ nìyẹn wọ́n jọra wọn wọ́n súnmọ́ ara wọn ọlọ́run ọba pera rẹ ní Allah ọlọ́run ọba ní dhalikumullahu ọlọ́run ọba ní ẹ lọ mọ pé mi ọlọ́run ọba náà ni mò ń jẹ́ Allah gbogbo tí ń ṣẹlẹ̀ yẹn kò sẹ̀yìn àṣẹ mi ọlọ́run kílẹ̀ tó là yóò gbàyọ̀ǹda ọlọ́run ọba mi ṣé kí n là ọlọ́run bó ni ọ yá la. irúgbìn tí ń bẹ kóró tí ń bẹ nínú ilẹ̀ tá a ọlọ́run ṣé kí n fọ́ ọlọ́run ó ń bá ní fọ́ kò ní fọ́ láwa sọ pé ah, àgbàdo ìjómọ́lẹ̀ kò jómọ́lẹ̀ ọlọ́run ni òyọ̀ǹda òun ó fọ́. ọlọ́run ọba ní ẹ mọ̀ pọ́lọ́run ọba yín ní ṣe gbogbo ẹ̀. ọlọ́run ọba nígbà tẹ wá mọ̀ bẹ́ẹ̀ kí ló dé tẹ tún gbúrí kúrò níbi tọ́lọ́run tọ́lọ́run pa yín láṣẹ tẹ nífẹ̀ẹ́ nu ara yín lẹ fẹ́ lò

nínú àánú ọlọ́run ọba náà ni ó tún mú ọ̀sán wa ó mú òru wa ó mú àárọ̀ wa ọlọ́run ọba ní fọ́lẹ́kùn lè ìsìnbáàhì al-isbah òun náà àṣubúhù àárọ̀ ó wá mú wá lórí òṣùwọ̀n àfọ̀hálà mú mú àárọ̀ wá ó àṣìbáhà jámú rẹ̀ masdaru ẹni ìsìnbáàhù kí àárọ̀ kí mímọ́júmọ́ ìmọ́júmọ́ ọ̀kan náà àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ lásìrò jàìlì alá ayọ́alẹ́ ló ń tọ̀wé ìlú aláìjàlẹ̀ bẹ̀sọ̀bọ̀ ìwà mẹ́rẹ̀ ìsìbà omi kábẹ̀ àmùsàlẹ̀ alìsìbà ó ni mímọ́júmọ́ ọlọ́wọ́n bá ní fáálíkù ìsìbà ààhì fáálíkù ìsìbà mímọ́júmọ́ tí mímọ́júmọ́ ń ṣẹlẹ̀ yẹn àwọn ọlọ́run ọba là ń fọ́ ayọ̀ láti inú òkun òkùnkùn biribiri òru tẹ̀ ń bá bọ̀ kò sẹ́nìkan tó mọ bí ṣe wá bẹ́ẹ̀ bá wá dúró mo fẹ́ mọ̀ bàtà lọ́fẹ́jà rí ó jáde ọ̀pẹ̀ ńbẹ̀ sàrí lọ́kàn rí tí ó nà tẹ́ẹ́rẹ́ kó o tó dúdú kó o tó yà yóò ti máa lọ yóò ti máa lọ bí ìgbà tí èèyàn ń ká dúdú kúrò díẹ̀ díẹ̀ díẹ̀ ọlọ́run ọba ní kò sàdédé ṣẹlẹ̀ wọ́n gbàṣẹ lọ́wọ́ ọlọ́run ọlọ́run ọbẹ̀ náà yá máa sí àṣẹ ọlọ́run ní níjọ́ kan bọ̀ tí ó gbà ẹ̀ tọ́lọ́run bó ni mọ̀ sí mọ́ ilẹ̀ ó máa sú ilẹ̀ ò ní mọ́ àbí kílẹ̀ mọ́ kílẹ̀ mọ́ sùn mọ́ ọlọ́run sọ nínú Qur'an ọlọ́run ní tá a bá ṣe lẹ́yìnlú sàrìmọ́dá tá a bá sòrò ní tí ó máa lọ bẹ́ẹ̀ tá a lọ́lọ́run ọba yá ti ibi ìdìyà tí ó mú ìmọ́lẹ̀ tí ó mú wá fún yín ọlọ́run ní òsì ọlọ́ni ẹlẹ́mọ̀ ẹ pé nínú agbára ọlọ́run fún alikul ìsìnbáàhì òun lòun mú ìmọ́lẹ̀ ìmọ́júmọ́ sáyé òun lòun mú wá pẹ̀lú àṣẹ tọlọ́run ọlọ́run ní òun lòun ṣe òru òun ṣe lásìkò tí gbogbo nǹkan ó dákẹ́ jẹ́jẹ́ òun lòun ṣe bẹ́ẹ̀ àsìkò tí gbogbo nǹkan ó fara bọ́ bá ṣe wàhálà lọ látàárọ̀ ara rẹ̀ ó wálẹ̀ lóru ó sùn gbogbo nǹkan náà ó fara bẹ́ẹ̀ yẹn bá pariwo hó wọ́n sì gbọ́ níbi tó jìnnà bọ́ ọ bá pariwo yẹn lọ́sàn-án wọ́n lè má gbọ́ ládùúgbò tó wà nìkan. wàjà alẹ́nà náà ó máa kún ṣùgbọ́n àtà ọlọ́run ní oorun tẹ́ ń sùn yẹn àwọn ọlọ́run la fi ṣe ìsinmi fún yín nínú àwọn ìdẹ̀rọ ọlọ́run táyé kíyèsí ọ̀kan ọ̀jàna náà mọ̀ kún ṣùbáta ṣùbát èdè ìpìlẹ̀ ní ibẹ̀ náà ti fa sabbatarian ibẹ̀ náà ti fa sabbatical leave torí pé ìsinmi ló ń jẹ́ bẹ́ẹ̀ yọ́mù sábtì ọjọ́ ìsinmi ìsinmi ni ṣùbát sí báàtà nínú èdè èdè ìpìlẹ̀ ní lẹ́nu jẹ́ pé tóyàn bá ń jẹ́ lẹ́kítọ́rà tó bá pẹ́pẹ́pẹ́ tó bá dásìkò kan wọn ah, ni á ẹ̀fún ní sabatika leave sabatika ẹbí wọn lè ṣéde èbó ní sabatika kí ni root word yẹn kì í ṣe English ọlọ́run ọba jẹ́ kó yẹ wa wípé wájà náà náà ó mọ̀ kún subáta. bẹ́ẹ̀ bá sùn orí ìnáró lẹ́ẹ̀mọ kú sí bọ́lọ́run ọba fààyè oorun lẹ̀ bẹ́ẹ̀ yẹn bá sàárẹ̀ wọ́n sọ́sà ń ro oorun sùn oorun oorun sùn kò fi yẹ ṣùgbọ́n àti dẹrin lọ́mọ ti ro oorun sùn káyìn ṣùgbọ́n oúnjẹ wo òun à wàhálà ń bẹ o pé àlọ́ ń jẹun kọ́dà ẹ̀mẹrin ní jẹun lójúmọ́ ẹ̀fọ́ ọ̀rọ̀ ń jẹun lẹ̀ àtọ̀sẹ̀ kan ló ti sùn káyìn jàmá níjọ́ tó mọ nìyẹn bá wà lajú kalẹ̀ lórí bẹ́ẹ̀dì tilẹ̀ fi mọ́ tí ó sùn fúnjọ́ méjì lóòótọ́ wà mọ iye oorun tó ń sùn yẹn ẹlòmíì níbi tí ń jẹun ibẹ̀ lóorun ti máa gbé lọ bàbá alágbájá ẹ̀ wá wọlé màá mọ̀ ń bọ̀ màá wọlé lórí iṣẹ́ àní ẹ wọlé mọ̀ ń bọ̀ sẹ́ ìgbà tó bá irun pípè ní òjì ń bẹ̀ àṣẹ́bẹ̀rẹ̀ ni jẹ̀mọ́. àwọn èèyàn kan ń bẹ wọ́n ń fowó ra oorun ni gbogbo tí wọ́n sì sùn kò gbúdọ̀ ju wákàtí kan lọ wọ́n tún san ó ní iye tó ń dàjẹ́ lóògùn kan tílẹ̀ bá ti sún pápá jùlọ àwọn olówó tẹ̀rí yẹn wọn ò lè dá sùn pa tán bá tún wá lo oògùn ọ̀hún náà wọ́n bá ti sun bí wákàtí kan àbọ̀ kan gbẹ̀nà báyìí ni ó tún lajú kalẹ̀ ọlọ́run ọba ní ẹlọ ọmọ ìpé nínú ìdẹ̀ra àwọ ọlọ́run tẹ̀yẹ kíyèsí nígbà tá a bá fi dùn yín lẹ́tùmọ̀tùmọ̀ ẹ̀ ó náà ní pé wájà alínà náà ó máa kún ọ̀dà alínà náà rọ̀ máa ṣà ọ̀sán àfihàn ẹlẹ̀ kẹfì máa wá jíjẹ múmu kẹfì wá ń tẹ́ máa jẹ. ọlọ́wọ́n bá ní àwọn ọlọ́ka padà sínú ibi tá ti ń bọ̀ alálẹ́lẹ́ sákànà àwọn ọlọ́wọ́n bá la lásìkò tí gbogbo nǹkan fararọ sùkún kí ló dé fi ń pe ní araka fatia kẹsùrọ̀ kí ló dé àwọn eléèbó wọ́n máa ń pe wọ́n máa voiceless lòun a consonant a tuni tún ní ni voiceless vowel ní sunkún tó o bá kọ bá a bẹ́ẹ̀ bá fi fati àlè lórí jẹ́ máa bó o ní o ṣe dún bọ́ ọ bá kọ bá a bó o fi sí lábẹ́ bó ní o ṣe dún bọ́ ọ fi dún mọ̀ sí bó ní o ṣe àbí báwọn bàbá wa ṣe ń wí bá a bá kọ bá a bọ́ ọ bá wọ ní wọ́sẹ̀ lé òkè bó o ní o ṣe dún wọ ní wọ́sẹ̀ lé sàlẹ̀ bó ní o ṣe bọ́ ọba fún olúfúà bó ní ó ṣe dún bọ́ ọba fún ní àǹkùrí bọ́ ọba fún ní bádámùre sokun àwọn bàbá báwa ti ké Kùránì lọ́dọ̀ àwọn bàbá wa nù bá tó ló sàyẹ́sà lẹ́ ń jẹ́ bíi bádámùre sin ajẹ́ bí sí mímú tó ló sàyẹ́sà lẹ́ ń jẹ́ míì bíi bí sí ó pè bí ẹ̀mẹ́rin tó pè sí ọlọ́kọ̀ bá a sọ wọn lẹ́sàn-án dáadáa ah, wọ́n gbìyànjú pọ̀ wọ́n gbìyànjú pọ̀ kó o tó rí bísímì láì tú tán bíi bíi fi bíi fíafasàwédè fáfa ló bèèkì ọmọ pé ó sì fi àdìtú ké bí iṣu méjì ẹ wá ní kùránì ò ní dúró láwọn bó ni ò ṣe ní dúró ọlọ́run bá kó bá san wọ́n lẹ́sàn dáadáa fàṣàkọ́ márọ̀ bí àhún sàábí bọ́rẹ́dọ̀ọ́ قياما من الملك الكريم الأجود وسقم ربه سابب الرضا قياما من الملك الكريم الأجود àwọn tó máa ń sọ̀rọ̀ táyé wọn ní bàbá ti sọ̀rọ̀ akọni wọn fi dà lálẹ́ gàràgà bàbá sọ̀rọ̀ dọ́dọ̀ ní àwọn àfa àwọn akátọ̀rọ̀ àdúrà fún wọn fàṣàkọ́ mọ́rọ̀ kí àhún sábẹ́ kúrè bọ́ dìyàmọ́ ìlàlẹ̀ mẹ́lẹ̀kẹ́lẹ́kẹ́rẹ́ fàṣàkọ́ mọ́rọ̀ bí ọlọ́run bá wa sọ̀rọ̀ òjò ìkẹ́ sí sàárẹ̀ àwọn tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ pàápàá jùlọ àwọn àfọ́ àwa Muhammadu lahadi ṣe kò ní فسقوا مرارئهم سعى ببرضا ديما من الملك الكريم ọlọ́run bá wa rọ̀jò àánú rẹ̀ ọlọ́run ìkẹ́ rẹ̀ ọlọ́run bá wa sọ síbi sàárè wọn dèyàmá mìíràn mọ̀lẹ́kẹ̀lẹ́kẹ̀rẹ̀ àjẹwáyé dèyàmá mìíràn mọ̀lẹ́kẹ̀lẹ́kẹ̀rẹ̀.